Ìyìn rere Jésù Kristi láti ọwọ́ Mátíù. Mátíù orí kìíní. Èyí ni àkọsílẹ̀ ìran Jésù Kristi, ọmọ Dáfídì, ọmọ Ábúráhámù. Abrahamu bí Ísáàkì, Ísáàkì bí Jákọ́bù, Jákọ́bù bí Júdà àti àwọn arákùnrin rẹ̀. Júdà bí Pérésì àti Séra, ìyá wọn ni Támárì. Pérésì bí Esironi Ẹ́sírónì bí Ráàmù, Ráàmù bí aminadabu aminadabu bi nasoni nasoni bi salimoni salimoni bi boasi ìyá boasi ni raabu boasi bi obedi ìyá obedi ni rutu obedi bi jese jese bi davidi ọba davidi bí solomoni aya wùráyà tẹ́lẹ̀ ni ìyá solomoni solomoni bí rehoboamu rehoboamu bi abijah abijah bí asa asa bí jehoshaphati jehoshaphati bí joramu joramu bí usaya usaya bí jotamu jotamu bí ahasi ahasi bí esekaya esekaya bí manase manase bí amosi amosi bí josiah josiah bí jekonaya àti àwọn arákùnrin rẹ̀ ní àkókò tí wọ́n kó àwọn ọmọ israẹli lẹ́rú lọ sí babiloni lẹ́yìn tí wọ́n kó wọn lẹ́rú lọ sí bábílónì jekonaya bí sealiteeli sealiteeli bí serubabeli serubabeli bí abihudi abihudi bí eliakimu eliakimu bí asori asori bí sadoku sadoku bí akimu akimu bí eliudi eliudi bí eliasari eliasari bí matani matani bí jakobu Jákọ́bù bí Jósẹ́fù ọkọ Màríà ẹni tí ó bí Jésù tí a ń pè ní Kristi nítorí náà gbogbo ìran Jésù láti ìgbà Ábúráhámù títí di ti Dáfídì jẹ́ mẹ́rìnlá láti ìgbà Dáfídì títí di ìgbà tí wọ́n kó àwọn ọmọ Ísírẹ́lì lẹ́rú lọ sí Bábílónì jẹ́ ìran mẹ́rìnlá láti ìgbà tí wọ́n kó wọn lẹ́rú lọ sí Bábílónì títí di àkókò Kristi jẹ́ ìran mẹ́rìnlá. bí ìtàn bí jésù kristi ti rí nìyí nígbà tí maria ìyá rẹ wà ní ìyàwó àfẹ́sọ́nà joseph kí wọ́n tó ṣe ìgbéyàwó a rí i pé maria ti lóyún láti ọdọ ẹ̀mí mímọ́ ènìyàn rere ni joseph ọkọ rẹ kò fẹ dójú tì í ó fẹ́ rọra kọ ọ́ sílẹ̀ ní bòńkẹ́lẹ́ bí ó ti ń ronú bí ó ti gbé ọrọ náà gbà áńgẹ́lì olúwa kan fara hàn án lójú àlá ó sọ fún un pé jósẹ́fù ọmọ dáfídì má bẹ̀rù láti mú màríà aya rẹ sọ́dọ̀ nítorí láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ ni oyún tí ó ní yóò bí ọmọkùnrin kan ó sì pe orúkọ rẹ̀ ní jésù nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. gbogbo èyí ṣẹlẹ̀ kí ọ̀rọ̀ tí olúwa ti sọ láti ẹnu wòlíì ní lè ṣẹ pé. wúńdíá kan yóò lóyún yóò bí ọmọkùnrin kan wọn yóò pe orúkọ rẹ̀ ní emmanueli ìtumọ̀ emmanueli ni ọlọ́run wà pẹ̀lú wa. Pẹ̀lú nígbà Joseph Jósẹ́fù jí láti ojú oorun ó ṣe gẹ́gẹ́ bí áńgẹ́lì olúwa náà ti pàṣẹ fún un ó mú ìyàwó rẹ̀ sọ́dọ̀ kò sì bá a lò pọ̀ rárá títí ó fi bímọ ó sì pe orúkọ ọmọ náà ní Jésù.